الحق الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ashabihi ajma'in amin atún kí ẹ̀yin olùgbọ́ ayé pé àdìjọ kó ojúmọ́ atún dìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtúyè ètò àlẹ́fíkì òfìdín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló lóko mi ò wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lúgbọ̀nsẹ̀ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kí Allah kó jẹ́ ká rí pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn Islam inshallah bí Allah ọkọ tí màá kọ máa mú wa òun náà ni pé wọ́n ní àní-àní ò sí pé àwọn tó ń ṣe maulid nabi àwọn náà mà wọ́n sì gbà bẹ́ẹ̀ ni wọ́n máa ń fẹnu ara wọn sọ jáde pé àdádálẹ̀ ni àmọ́ nǹkan tí wọ́n máa ń sọ ni pé bídíàtún hasana òun ni ó jẹ́ àti pé ǹjẹ́ bídíàtún hasana kan bẹ bí tó bá sì wà ṣé àwọn sọ̀hábà ànábì lọ́tọ́ ká gba bídíà tí wọ́n wọlé ká sọ pé àwọn bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ fi nǹkan kan lọ́lẹ̀ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí àti irú àwọn àdádálẹ̀ tó jẹ́ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn sọ̀hábà alápọ̀nlé òun náà ni a gbà wọlé eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ah, wọ́n ní ọkùnrin mùsùlùmí kan ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin ọkùnrin mùsùlùmí kan ó fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin níyàwó ọkọ mùsùlùmí yìí wá kú ǹjẹ́ obìnrin yẹn tí kìí ṣe mùsùlùmí yóò ṣe ìdá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá bí tó bá sì lẹ́tọ̀ọ́ sí kó ṣe ìdá yẹn ǹjẹ́ nǹkan kan wá wà tí yóò ṣe gẹ́gẹ́ bí àdúrà kó tó di pé yóò máa lọ àbí yóò kàn máa lọ só ni wọ́n tún ní àgbọ́yé ti wà pé àwòrán tó jẹ́ nǹkan abẹ̀mí yíyà tàbí mímọ so fọ́tò kọ́lé pé kò dáa ǹjẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn èèyàn lórí àwọn ọjà kan tí wọ́n máa ń ya àwòrán nǹkan abẹ̀mí sí tí èèyàn ń fowó rà tó sì jẹ́ pé ó tún fi dórí àwọn nǹkan pápánu àwọn ọmọdé pé ṣé kò sí ẹ̀ṣẹ̀ lórí èèyàn tí èèyàn bá ń rarú nǹkan bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń darú bá ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فني بيري سوكوكو ستا بشغوان قوان تما يا دادالني مولد شغوان سيكي سيا دادالي تدالي لي أتيكو قوان دادالي تاون صحابة دالي ṣé ní ọ̀yẹ káwọn ṣébò ń lọ́yẹ káwọn ra gbálé yàtọ̀ sí ìtàwọn ẹni tó dé nígbẹ̀yìn ayé táwọn dálẹ̀ àwọn àṣìwé ó wà nínú béèrè yẹn hmm. nítorí pé ẹni tó bá ti gbà pé nǹkan àdádálẹ̀ ni ká jìnnà sí iná ní ọ̀ràn yẹn wa nítorí pé kò sí àdádálẹ̀ kan tó dáa hmm. kò sí kan eléyìí tó lè pè léyìí tó dáa gbogbo ẹ̀ pátápátá ni ọ̀dà hmm. àyàfi tí ìbá ṣe àdádálẹ̀ tí wọ́n ṣe nínú ẹ̀sìn Allah hmm. nǹkan máa ń dàrú máwọn èèyàn lójú látàrí wọn ò mà àwọn lè sọ pé ilmul balagha ilmun nahw ilmus sarf gbogbo àwọn àmọ́ wọ̀nyí àdádálẹ̀ náà ni hmm. torí kò sí láyé ànábì látàrí àìmọ̀kan wọn á sọ pé àdádálẹ̀ tó dà lélẹ́yìn ẹlòmíì látàrí àìmọ̀ kan ó lè ládàáda lẹ̀ mọ́tò àdáadáa lẹ̀ ń bàálù àdáadáa lẹ̀ nírú àwọn gègé tá à ń lò àti pé pàápàá gan àdáadáa lẹ̀ nílé rédíò <laughs> wípé àti pé àwọn àdáadáa lẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ náà ni ọ̀dà hmm. ntí wọ́n bá dálẹ̀ tí wọ́n fẹ́ lẹ̀ mẹ́sìn hmm. tó tako ṣẹ̀ríyà tá sì fẹ́ pè lára ṣẹ̀ríyà láti fi sọ pé à ń ṣẹ̀sìn ní ṣíṣe gidi eléyìí ni wọ́n ń pè ní àdádálẹ̀ so àdádálẹ̀ láàrin àwọn olùmọ̀ṣẹ́ríyà sọ wọnú àṣà àbí ọ̀wọ́nú àṣà ọ̀rọ̀ oríṣi méjì gbogbo àdádálẹ̀ lànà yorùbá nàbì sallallahu alaihi wasallam sọ pé fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ wẹ̀wẹ̀ àná ni. ọwọ́ wa nínú ẹgbàá wa kan lọ́dọ̀ alimami nasa'i rahimahullah wípé wa kullu dalalatin fi an-nar gbogbo àdádálẹ̀ inú náà ni o. èyí àlékún tó wá lọ́dọ̀ imamu nasa'i ó jẹ́ àlékún tó fẹsẹ̀ rinlẹ̀ hmm. kì ṣe ṣáàz gẹ́gẹ́ bá pákan nínú àwọn èèyàn ti ṣe ń sọ wípé ẹni tó ṣe é gbàgbọ́ lódodo lọ́gbàá wa ó fẹ́ kó ṣe pé ẹgbàá wa tiẹ̀ takò tẹni tó jẹ́ ní ìgbàgbọ́ jùlọ hmm. torí rẹ̀ àní gba tiẹ̀ wọlé eléyìí ò rí bẹ́ẹ̀ hmm. àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àṣọ pé òun gan fẹsẹ̀ rìn lẹ tiẹ̀ ní gidi hmm, torí rẹ̀ wọ́n ní gbogbo àánú inú náà ni wọ́n àti wọ́n bá ti wá mọ̀ wípé àánú ni àdádálẹ̀ àdádálẹ̀ sì ni mọ́wúlẹ̀ tó yẹ kí n tún jókòó tì kàmáàdà ba'da al illa dalal kò sí nǹkan kan tó ṣẹ́kù lẹ́yìn òdodo ju ìṣìnà lọ. Hmm. akramakumullah gbogbo mùsùlùmí tí ó bá láǹfààní àti mọ̀ pé nǹkan kan àdáadáa lẹ̀ ni ọ̀ràn yẹn rẹ̀ ni kó sáré jìnnà sí kó sì má sì súnmọ́ bíi ti wulẹ̀ òkèrè mà ní tí wọ́n pè ní àná ní tí wọ́n pẹ̀sán rẹ̀ níná táwọn alẹ́ níná tí wọ́n máa fà mára ṣe gba ni hmm. àyè tá a dì re àwùjọ rẹ̀ ó lọ́gba pé kò re àyè rọ́wọ́ tó ti torí so gbogbo oníkálukú tó bá fẹ́ sórí rẹ̀ yóò jìnnà sádàdà nínú àwọn àṣìwí tó wà nù béèrè ni ẹni àdádálẹ̀ táwọn sọ̀hábí bá dálẹ̀ àti táwọn ẹni ìrọ̀lẹ́ ayé yòókù bá dálẹ̀ èwo ló káwọn fún lọ́lá ọba tó rí tí ọmọ wa hmm. lẹ̀ torí pé nínú tó sọ wọn di sọ̀hábẹ́ ni pé àwọn máa ń tẹ̀ lófin ẹ̀sìn láì fìbì kan láì fìbì kan ṣàwàdà hmm. torí délé ìsọ̀hábẹ́ ìsàládàdà lẹ̀ o àwọn èèyàn tán dé lẹ́yìn tiwọn ni wọ́n ń ṣàdàdà lẹ̀ kọ́nà àwọn tán dé lẹ́yìn àwọn tó dé lẹ́yìn wọn hmm. orí wọn làdàdà lẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ní ẹni tó fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí níyàwó ǹjẹ́ tí ẹni tó fẹ́ yẹn bá kú ṣé ìyàwó yẹn ṣé yóò jókòó sí ẹ̀ẹ́dà tí pọ́kọ́ kú àbí ò ní jókòó sí. ẹ tó bá pé ìyàwó tẹ bá fẹ́ kì í bá ṣe mùsùlùmá tó bá wá jọ́ kan nínú àwọn ahlul kitab kápẹ́ ní yahudiya tàbí nasraniya tọkọ àwọn eléyìí bá kú àwọn náà jókòó sí ẹ̀ẹ́dà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àmọ́ tíyàwó tó fẹ́ tí ì bá ṣe jù tí ì ṣe christian kò ní í jókòó sopó lẹ́yìn ikú rẹ̀ o hmm. nítorí àṣìfẹ́ lélẹ́yìn Allahu azza wa jalla kò gbà kó fẹ́ wọn hmm. wala tumsiku bi'isamil kawafir Allahu azza wa jalla kò gbà kẹ́ di ìyàwó mú tó jẹ́ kèfèrí àmọ́ tó bá jẹ́ pé júù ló fẹ́ yàwó kírísítẹ̀n ló fẹ́ yàwó mùsùlùmá ló fẹ́ yàwó èkíní kejì kẹta àwọn eléyìí tọkọ bá kú òfin ṣẹ̀ríà ó ní jókòó sopó lẹ́yìn ikú ọkọ wọn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wọ́n ní ǹjẹ́ tí obìnrin tó jókòó pó tó bá parí ìjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣáàdùà kan pàtó ń bẹ tí ó ṣe àbí tí ó pèèyàn wá bá a ṣe kó tó di pọ́jáde ńlẹ̀ òpó kò sí hmm. lábẹ́ òfin ṣẹ̀ríyà tó bá ti jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó ti parí nù o kò ṣáàdùà kan téèyàn ṣe é fi wọlé ambosibosi pé wọ́n tún á ṣáàdùà kan láti jáde ńlẹ̀ òpó. Hmm. wọ́n tún á ní ǹjẹ́ àwọn ti mọ̀ pé fọ́tò abẹ̀mí ní yíyà kọ̀tọ́ báwo á ní bisikíìtì tààrà tán ya fọ́tò abẹ̀mí sí la báwo ni àwọn nǹkan tó jẹ́ pé béèyàn bá ra ọṣẹ lásán nìsín wọ́n ya fọ́tò abẹ̀mí sí la hmm. àkọ́kọ́ ìwọ kọ́ lọ yà ẹni tí ó ṣe nǹkan tí wọ́n ní lò ń lọ ya fọ́tò abẹ̀mí sí hmm. ìgbà tí wọ́n bá ti fẹ́ gbé ẹni tí wọ́n ya fọ́tò abẹ̀mí sí ń tó fẹ́ gbé wọlé rẹ̀ déédéé ibi tó jẹ́ bí ọ̀kan kan ibi tó rí abẹ̀mí ń wà ọ̀ ń rọra yá kó ń bẹ̀. àbí kọ́ jẹ́ pé sọlí téèpù ó fi lẹ́ ibẹ̀ dáadáa ọwọ́ àfàyà ó rí pé páálí yóò ya lágbọ̀n abẹ̀ ó lè mórí kó ń bẹ̀ látọrùn lọ sílẹ̀ bí kùkùté igi ní ọjọ́ kò ní ìjọ tàbẹ̀ mímá. jazakumullahu khairan sheikh zero nine zero zero eight zero six one nine nine eight four five nine zero zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a máa ṣe hudan wa bushro ẹ̀ka ti ìlú Ìbàdàn inshallah yóò wáyé ní ọ̀túnla Sunday tí í ṣe ọjọ́ àìkú ogúnjọ́ rọ̀bí olè awwal fourteen AH ìjírọ̀ kàlẹ́ndà tí yóò sì tún ṣe wẹ́kú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá twenty twenty two bàkàtà bíyà ní ọjàba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ni ó sì ti wáyé àṣẹ Dr. Sharafdin Gbádébọ̀ Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ ni wọ́n sì mọ̀ dá lẹ́kọ̀ọ́ níbẹ̀ ní ìtẹ̀síwájú tíra Ma'arijil Qabul inshallah wa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ alá yóò ṣe ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa yóò sì jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún aláyé àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kíyàmá àbí àwọn ìpè bí wọ́n ṣe ń rọra wọn ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà ẹ lórúkọ yín o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum Abdullahi ló ń sọ̀rọ̀ láti lọ. Ìbéèrè yín. Ọkàn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ Ọjọọ. tó wà nípa kí a máa fi alhamdulilayi laashak anabi sallallahu alayhi wa sallam jẹun anabi sallallahu alayhi wa sallam sì máa fi ọwọ́ jẹun hmm. nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ó pa wá láti ká máa fi ọmọ ká mẹ́ta ká máa fi jẹun hmm. eléyìí ni ìlànà tà anabi sallallahu alayhi wa sallam torí ẹ̀ báwọn náà bá fẹ́ jókèlè hmm. tábàlì máa fi ọmọ ká mẹ́ta jẹ ìlọsẹ déédéé pẹ̀lú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ọlọ́run á wọ àwọn ọmọ ká mẹ́ta tó rọrùn fún ọmọ agbóúnjẹ sẹ́nu hmm. so kọ́sàmù ti ní mẹ́ta lọ́tọ́ máa kì bọ́nu kì ṣe pé gbogbo ọwọ́ márùn-ún la máa rí bọ́nu hmm. nítorí pé lílo ọwọ́ márùn-ún bọ́nu ń ṣàpèjúwe pọ̀ kọ́sí ànábì ó tún hmm. ṣàpèjúwe pé bàkádù lèyìn <laughs> nítorí pé ńgbà tó bá ké yorùbá náà bá fẹ́ sàpèjúwe pé ọ̀jẹun lèèyàn ọlọ́wọ́ mẹ́wẹ́ wà ń kọ́ kí n fi jẹun hmm. so eléyìí kò tọ́ ká máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ni àwọn olùmọ̀wá ṣe sọ pé kò burú kéèyàn fi síbi jẹun hmm. nítorí pé síbi fífi jẹun gangan ó tún ṣe déédéé súnà lágbọn pé ọmọ kan mélòó la fi jẹun tá a bá mú síbi lọ hmm. ẹrí pọ ọmọ kan mẹ́ta láàlò fún ṣe eléyìí wá látọ̀dọ̀ àwọn olùmọwà tó fi torí Sheikh Al-Albani rahimahullah hmm. torí ẹni ṣe ń yà wọn lẹ́nu nípa pé kẹ́nìkan ọmọ sọ pé tẹ bá fi síbi jẹ di kèfèrí ẹ di kìnnìkan àìmọ̀kan ọ̀sẹ́ so Sheikh Al-Albani rahimahullah wọn ní ìgbà tó bá ti jẹ́ pé ìwọ ni kò fi síbi jẹun kí ló mú ọmọ àwọ mọ́tò hmm. kí ló mú ọmọ àgùn bàálù sòkín ló mú ọ máa lo gbogbo àwọn nǹkan tí ìlọsíwájú ayé òde òní mú wá tí ọ̀tá kò ṣẹ́ríyà hmm. torí de eléyìí báyìí káfí síbi jẹun òun náà tako súnà hmm. torí tá a bá gbé síbi sẹ́nu ẹ̀yin náà bá mi dán wò ẹ̀rí pọ́ màkà mẹ́ta là á máa lò fún hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ. wọ́n ní láti ilẹ̀ haúsá ni wọ́n ní ǹjẹ́ a lè sọ ọmọkùnrin àbí ọmọbìnrin ní àáfíà. So, ilé ọjẹ́ àkọ́kọ́ tọ̀ ìpè mí tún wọlé ẹ ló kọ o. salamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tó ń pè. àbùtàkì láti ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè àkọ́kọ́ ni pé tí ẹ máa ń fi sọ̀lá. Mm-hmm. tí ẹ wá wà lórí kìámù tí fóònù wa dán tí ẹ lè bẹ̀rẹ̀ láti lọ pa fóònù yẹn tí ẹ kò sì sọ̀lá yẹn. ẹlẹ́ẹ̀kejì mm-hmm. ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá fún ní àìsí níbi mòlúdì wípé kéèyàn wá láti wá bá wọn sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ pé bóyá kéèyàn wá sí wá sílẹ̀ kéèyàn lè lọ kí wọ́n fún yìí kéèyàn wá sí wá sílẹ̀. ẹlẹ́kẹta àgbẹ̀ ni pé àwọn lẹ́kítọ̀ àwọn àlùfíìkì fìdíìnì lọ́ọ́ ti bá post ẹ̀ sí ọ́ndà àfúdà àbúṣọ àti ti pẹ́ńpẹ́. ọ̀dà ẹ rí láìpẹ́ inṣàlá. alhamdulilayi wọn ní káwọn lọ sọmọ ní àáfíà ẹ lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ní sí nínú orúkọ eléyìí tó ṣe pé ọlọ́lá jù hmm. àyànfíyá òun náà ni pé ẹni tó ṣe pé àwòsàn hmm. àwòsàn ẹni tá àwòsàn lè má sí ń pọ ẹni tó lálàáfíà hmm. ṣùgbọ́n wọ́n fi ran kan dáadáa kíkẹ́ kí dáadáa ọmọ jẹ́ tiẹ̀ ẹni tó sì béèrè láti lọrin yìí ó ní tóun bá ń ṣiṣọ láti tóun wá ń dúró tí fóònù tóun wá fi lélẹ̀ bá ń dún sóun lè bẹ̀rẹ̀ pa tí ó sì sí nǹkan kan tí ó sì sọ láti òun tó bá ti ṣe bẹ́ẹ̀ mẹ́wàá ti ṣe sọ láti rẹ̀ torí pé o ti máa ma fi kún sọ láti rẹ̀ eléyìí ń pa sọ láti jẹ torí ẹ̀ àwọn fóònù yìí náà gan alára àfi ká máa bẹ Allah kó má jẹ́ alákòóbá fún wa tí ibà tẹ̀ ní jẹ́ nígbà tó bá fi bẹ̀rẹ̀ sọ́lá lẹ́nu kó o pa lẹ́nu mọ́ tí òfin ní pariwo sí ọ létí àbí kó o pa bọ́ọ̀ bá parí sọ láti rẹ̀ gbóhùn rẹ̀ sókè àbí kó o nítorí ọwọ́ ìṣẹ́jú péréte tó tún fẹ́ fi gbọ́ ti Allah fóònù tó ní jẹ́ kó o sin Allah tọkàntọkàn hmm. aburú ńlá lélẹ́yìí ò tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ hmm. wọ́n ní wọ́n ń ṣe mọ̀lódì nìkan wọ́n á pe àwọn pé káwọn wá bá wọn sọ̀rọ̀ Allah hmm. a gbọ́dọ̀ lọ tó bá lọ wọn náà aládàáda lẹ̀ ńlá ni ọ ìwọ lẹni tí ń bomi sàdàdà lẹ̀ kọ́ mọ́ bá a kó pin ṣẹlẹ̀ jẹ́. ẹ lọ́rùn aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. sulaiman ló ń sọ̀rọ̀ adamu dáre. united arab emirates ìbéèrè yín. ìyàwó tí mo fẹ́ yorùbá tí a lọ yọjú sí bàbá rẹ̀ tó ó dára pé ibi tí wọ́n ti di tó wọn ọ̀yà ayé àti bàbá yà ní èjì òjọ́ gbé tó wọ́n á lọ gbé lọ́dọ̀ àwọn fámìlì bàbá rẹ̀ tó bàbá fẹ́ẹ́ pé nìkan sọ táwọn lọ yọjú sí wọn tí wọn á ní tó àwọn ní ká yọjú sọ́rọ̀ ọ̀dọ̀ àbá ìwà táwọn ọ̀dọ̀ bàbá rẹ̀ ní òun yọ̀ǹda pé òun fún yẹn nígbà pé mo gbà nígbà yẹn tó bàtà wá fẹ́ sí nìkan yẹn àwa lọ sí ní ibi tí wọ́n ti náà ti dá tọ́jú bẹ́ẹ̀ láti lọ sí nìkan yẹn pẹ̀lú àwọn tó ń ta tó bàtà sáà sí ń tán gbà yẹn lẹ́yìn rẹ̀ ìyá rẹ̀ wá ń bá mi sọ̀rọ̀ kan tóbi ọ̀rọ̀ tán bá mi sọ bẹ́ẹ̀ ni mo ti wá mọ̀ pé ọmọ sì yẹn ni so látàrí ìyẹn náà ti di mm-hmm. so wọn á ní kí n béèrè pé ṣé ìjìyẹn ṣé ìjìyẹn tó ní àlàáfíà pẹ̀lú pé kì í ṣe bàbá rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ láti padà sí ọ̀dọ̀ àwọn tó ń gbọ́ ọmọ yẹn tọ́jú láti padà sí so ìbéèrè ẹlẹ́kejì ìbéèrè ẹlẹ́kejì mm-hmm. so ẹni tí wọ́n bí mi ilé tó jẹ́ ẹ̀gbọ́n obìnrin lóbìnrin tó ti tó wó tó ti lọ́kọ ó ti bímọ àkọ́kọ́ obìnrin ẹlẹ́kejì so ọkọ rẹ̀ wá fẹ́yàwó lè láti gbà tọkùnrin tí wàá fẹ́ àwọn yìí tó gbogbo ọmọ gbogbo ní tó bá ti wá ní lórí ẹ̀ láti wọ eight months lọ àwọn ọmọ ẹ̀ ń kú sí nínú ó fi ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta tó ó sábà di gbogbo àwọn ẹbí everybody náà sọ pé kó jáde sọ́wọ́ ara rẹ̀ kó jáde sọ́wọ́ ara rẹ̀ tó ní sábà máa ń bá sọ̀rọ̀ pé kó lùpọ̀ gbọ́dọ̀ lọ́tẹ́ níbi ẹ̀ pé tọ́pà máa bẹ̀ lọ́run náà ìgbé pé ó ti wá mú ẹ̀mí jẹ náà fẹ́ kí débi pé àwọn fámìlì gbogbo ẹgbẹ́ nígbà tí ń pariwo pé wọ́n jẹ́ kí wọ́n pa wọ́n jẹ́ kí wọ́n pa ó jáde sọ ara rẹ̀ tó ọ̀rọ̀ tó bá bá mi sọ láti máa pé ìmọ̀ni rẹ̀ ti fẹ́ mọ kò fẹ́ kò fẹ́ kí lè lè ṣe àbí pé kí lè lè ṣe àbí. ẹ pé kí ni pé mo fẹ́ fún wa kí kí ìṣàtúnṣe kan dákun ká bá wa ká bá mi ṣe lọ́ba ní tiwa àti tuntun baálé olórí lè gbọ́ ọ̀rọ̀ yìí tòun láti yóò tẹ́mi rẹ tó fi lè gbé láti máa lọ sẹ́ni bẹ́ẹ̀. náà wáyé kun bá ṣe. alhamdulilayi ìyàwó tá a fẹ́ ó padà hàn sí wa pé ọmọbìnrin yẹn bíbí tí wọ́n bí ó mú kẹ́ni tí ń pera rẹ̀ bàbá fún ọmọ jẹ́ bàbá fún hmm. látàrí pé ọ̀nà àgbèrè ọ̀nà zina ni wọ́n gbà tí wọ́n fi lóyún ẹ̀ èwo lọ́nà àgbèrè zina ọ̀nà ní kọkùnrin kó ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ tí kìí ṣẹrú rẹ̀ tí ó sì sí ìṣojú nínú pé kìí ṣe ìyàwó kìí ṣe ìsọmọ tí ọba ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ tó bá doyún ọmọ tó bá bí látara arú ìbálòpọ̀ yìí ọmọ zina ni wọ́n ń pè ẹ̀yin tí wàá dàkú kọ báyìí ọmọ ìjọ sì ti di àgbàlagbà tí ń lọ ilé ọkọ bàbá tí kìí ṣe bàbá tí òfin ṣẹ̀ríyà tó fọwọ́ sí kò lẹ́tọ̀ọ́ láti firú ọmọ báwọn kó fi lọ́kọ̀ọ́ wìláyà rẹ̀ ó ti di wìláyàtun islamiyya àwọn mùsùlùmí aṣíwájú wọn kan ńlọ́lẹ́tọ̀ láti fi rú ọmọ yìí kó fi lọ́kọ ẹ̀yin ọmọ tí bàbá tí kìí ṣe bàbá tí fi ń fi ọmọ yìí fi lọ́kọ lẹ́yìn rògbà ti rí ìyàwó fẹ́ níṣẹ́ tá ẹ ti mọ̀ yẹn ẹ wà ẹnìkan tó bá jẹ́ aṣíwájú fún àwọn mùsùlùmí tó pé ẹ jẹ́ kí ó fi ọmọ yẹn fún yín lórúkọ Islam àwọn ẹlẹ́rìí méje ó sì jẹ́rìí sí i ńlọba tán kò sí ní tó ṣẹ́kù fún wa ńgbà tó bá ti mọ̀ pa àṣàṣìṣe àfi ká ṣàtúnṣe rẹ̀ lọ. bákan náà wọ́n ní ọmọ ìyá àwọn lóbìnrin ó ti bí ma tó méjì kọ́kọ́ rẹ̀ tó fẹ́yàwó mi lè àtìgbà tí wọ́n fẹ́yàwó mi lè yí báyìí gbogbo ọmọ tí má ti ń lóyún rẹ̀ tóyún ti pẹ́pẹ́pẹ́pẹ́ nù rẹ̀ tó kù rẹ̀ pé kọjá bíbí lóyún bàjẹ́ ma nínú. No so tí wàá ṣẹlẹ̀ kìí sàkàn kìí to tí wàá débi pé àwọn ẹni tí ó gbà fún Allah àwọn tí ń pàkíyèsí rẹ jáde sọrọ ara rẹ kó lọ ilé alágbègbà kó lọ ilé aláwo ara rẹ torí pé àwọn eléyẹn wọ́n lè mú un tí Allah bá ní kó ṣẹlẹ̀ kú tí ò fi ní ṣẹlẹ̀ akramakumullah kò sẹ́ni tó lè ní kí n tí òní máa pé kọ́ má rí bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ hmm. ti torí àdánwò ká jẹ́ kí mánì ọ yà wá hmm. torí tí mánì bá ti yà yàn torí àdánwò tèèyàn bá yàn nù hmm. àdánwò kan ló máa ń ṣèyàn eléyìí tí olú ẹlẹ́dàá máa fẹ́ fi dáyàn wò sọ́ọ̀sà sọ́ọ̀sà ṣe igi àbó fìdí rẹmi ẹni tí máa ṣàṣe igi ọ̀pọ̀ abẹ́ Allah kí ọmọ ìyá yín bìnrin yìí kọ́ mọ̀ bọ́nú ẹni tí yóò fìdí rẹmi so inṣàlá bóyá ẹ lè pè wá lẹ́yìn ètò so ká fi pàrọwà fún ọmọ ìyá yín yẹn láti hmm. kọ lápá kan nínú àwọn àdúrà tó wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam hmm. eléyìí tó lè máa ṣe láti fi ṣẹ́gun ìṣòro eléyìí tí ń bẹ níwájú rẹ̀ hmm. abẹ́ Allah kó jẹ́ kó dìtàn láìpẹ́ kó bí àwọn ọmọ alálùbáríkà tí ó yè inṣàlá. jazakumullahu khairan ẹ jẹ́ kí mo fi tó wa létí pé wà síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka ti ìlú ìbàdàn tó máa ń wáyé ní ọjàba central mosque ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ yóò tún wáyé ní ọ̀túnla òde ní ọjàba central mosque láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ lọ́jọ́ àìkú sunday ọ̀túnla tí í ṣe ogúnjọ́ ọ̀rọ̀ bí olè awọ́lé fourteen forty four AH tó tún ṣe déédéé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá twenty twenty two bàkàtà bíi inshàlá lagomẹwàá àárọ̀ gẹ́gẹ́ asheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣà tó dá sílẹ̀ alimọ̀dígán center ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ ní pápá ní ọjàba central mosque lógo nìbàdàn inshàlá waaleykum salaam wa rahmatulah. ẹ káàárọ̀ ó kọ yín o. naam salim ló kọ mi láti benin republic. ìbéèrè yín na ibùdó ìlú báyìí kí ni ìdájọ́ tó wà fún ẹni tó bá lọ sí orí tẹ́ tó bá sì ń kútán tí wọ́n ṣe àdúrà fún tó máa ka kúrò aláwọ̀ àti tó máa ka ìtajà bẹ́ẹ̀ lórí agbọ́ wọn sọ pé àdéhùn kan wá pé ànájú sọ pé kí wọ́n bá ti ṣe òkú tán kí pé kẹ́ ẹ dúró kẹ́ ẹ máa ṣàdúrà níbi táìmù tó fi pa táìmù tó fi pa àlàkúnmí tán kẹ́ ẹ wàá mẹ́jọ máa ṣàdúrà fún òkú náà lákọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ìyá tó bá kú sílé olóògùn àbí tó bá kú sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ mùsùlùmí tó sáàrọ̀ ìyá kan gbé lọ sílé olóògùn tó kú sílé kí n dájú ń tọ̀wé rẹ̀ náà láti ká bẹ́ẹ̀ sálámù alẹ́kẹ̀. aleykum salaam. alhamdulilayi tí òkú bá ti kú anabi sallallahu alaihi wasallam wọn máa ń dúró ṣe díẹ̀ ìṣẹ́jú péréte tí òjì kan fi gúnra kùn mí hmm. kò kan fi gúnra kùn mí yẹn ni pé kì í ṣèdúró tọpẹ lọ títí anabi sallallahu alaihi wasallam kì í ṣe ṣàdúrà dáadáa lẹ tọrọ náà lọ ní ká jìnnà sá dáadáa lẹ. Hmm. kí máa sọ pé istaghfiru li akhikum hmm. sallallahu lahu thabat hmm. fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ya yín ẹ tọrọ pé kí allah kó fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ sínsìn kó lè rí sí fọ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń léèrè. tẹ́ bá ti sọ pé allahumma ighfir lahu wa thabbit mọ́sẹ̀ rẹ̀ rinlẹ̀ jó rí sí fọ́ ti tán hmm. kò bùkátà gbogbo máa ti kúlọ̀ lọ ìdájà iná àtẹ iná àbáyàtọ̀ kù sí lòkú máa jẹ hmm. kò sí nítọ́jọ́ báyìí àdádálẹ̀ gbogbo eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. Hmm. wọ́n ní ẹni tó bá kú sílé babaláwo ilé alágbègbà tó sì jẹ́ mùsùlùmí ńkọ́ àbó tiẹ̀ kú síbi ìjọsìn àwọn míì kí ni ìdájọ́ rẹ̀ ṣé àwa mùsùlùmí ò gbèsè aṣọ ọ̀gbẹ̀yìn sí lára a sì sọ̀látùl jánásà sí la a sì sórí tí àwọn mùsùlùmí wọn jogún rẹ̀ bá ṣe máa jogún àwọn mùsùlùmí àbí báwo. bákan méjì ni inú kó jẹ́ pé kó tó di pé wọ́n gbé lọ sọ́hùn wọ́n bọ̀ náà gbọ̀ tó ń taarẹ̀ ti ń ṣe ọpọlọ ọ̀sá lọ ọgbọ́ ẹni tí wọ́n ń sìn bá a sọ ó yé ọ wá finú fẹ́dọ̀ fọwọ́ sí pé kí wọ́n gbòǹ lọ. Hmm. ọ̀padà wàá já síkú ó ń tì ti ṣe kèfèrí nìyà o hmm, hmm. ẹni bá sì ti ṣe kèfèrí kò tọ́ kó kú tán kí wọ́n mùsùlùmí kan wá pé ẹ fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ ní ìpalẹ̀ máa ti mùsùlùmí ambọ̀sibọ́sí pé màá ṣe sọ̀látù jánásà kan sí lára àbí sínsín sórí tí àwọn mùsùlùmí àbí kẹ́ wá pẹ́ nìkan ó jogún nílànà táwọn mùsùlùmí torí pò náà fúnra ara rẹ̀ ti fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà àtúbọ̀tán tí kìí ṣe ti Islam. sọ àmọ́ tó bá yẹ pé òun kò sínú làákàyè rẹ̀ mọ́ kò nǹkan kan tí wọ́n fi ń ṣe má hmm. torí pò ń ò lè dá nǹkan kan ṣe má hmm. kò tiẹ̀ dára rẹ̀ rí má kò sì rí nǹkan kan tí wọ́n fi ń ṣe má hmm. bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé débẹ̀ ló fi wá kú síbẹ̀ so kò ń sùn lọ lẹ́sẹ̀ ẹni tó gbé lọ bẹ̀ lọ lẹ́sẹ̀ o wọlé ti zero wa zero tó wí zero ó sọ olùwà ẹlẹ́dàá ní arọ ẹrù ẹsẹ̀ kan kò ní rẹrù ẹsẹ̀ lómi nítorí náà ẹni tí ó dáràn òun náà ni wọ́n máa pe ọ̀ràn á máa òun ò ṣe nǹkan kan tó lè bí pé ká fi fìyà ẹ̀ṣẹ̀ tí ó màdí ká fi jẹ hmm. torí pé kò sí pẹ̀lú làákàyè rẹ̀ mọ́ tí wọ́n fi gbé lọ ọbẹ̀ torí rẹ̀ ìdájọ́ tí ó ti ṣe káyìn nígbà tó ní làákàyè hmm. òun náà nìdájọ́ tá a fún hmm. ojú rẹ̀ dàbí tẹ́ni tó ya wèrè ni tó ṣe pé wèrè ló bá kú a ní kí ló ṣe káyìn kó tó di pọ́ ya wèrè ní tó ṣe káyìn kó tó di pọ́ ya wèrè ìdájọ́ rẹ̀ láàfún mùsùlùmí ni kó tó ya wèrè àjẹpẹ́ àwẹ̀ àfàsọsílà a sì solatul janaza sílà a sì sórí tí àwọn mùsùlùmí bíi bẹ́ẹ̀ náà lélẹ́yìí. jazakumullahu khairan sheikh bákan náà ẹni tí ó fi ìbéèrè sọ láti apá òkè alọ́hún wọ́n ní ní ibi tí àwọn ti máa ń sábà ṣe sọ̀lá lọ́dọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ haúsá wọ́n ní sálámà kan iná máa ń ṣe níbi tashahud tí wọ́n bá ti parí sọ̀lá so tí wọ́n bá sì ti ṣe eh, sálámà ẹ̀yọ̀ kan wọn èyí ṣe èkejì é pé àwọn òwà mọ̀ bóyá eléyìí náà ó ṣe rẹ́gí ó ṣe déédé nínú òfin ṣẹ̀ríà Islam. alhamdulilayi eh, òfin ṣẹ̀ríà lẹ́yìn ìgbà tí àwọn olùmọ́tò ṣèwádìí jìnlẹ̀ nípa àdéhìí tó mú tẹ̀sílẹ̀ máa yọ̀ kan wá. Hmm wọ́n padà yé pé òun náà fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n kì í sùn lọ́lọ́lá jù ètò lọ́lá jù ní ká ṣe tẹ̀sílímù méjì nígbà tá a bá parí sọ́lá hmm. tí ìmáàmù wa bá ṣe yọ̀kan kò mú ọ pé kò ìwọ ṣe ṣe méjì hmm. kò mú ọ pé ò ṣe ṣe méjì hmm. ìwọ ṣe tẹ̀sílímù tiẹ̀ méjì ẹyọ̀kan tó ń ṣe ṣe kọ̀ bá sọ láti jẹ. ẹ lọ́gọ́ yín. asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu àyà kùmùlà ọlọ́run kó bá ṣe dáadáa fáwọn ṣe ìbéèrè lanisa ìdúrà ló ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. ìbéèrè yìí. nà ìbéèrè mi ni wípé tí mùsùlùmí kan bá wà ó wá ní àbúrò bóyá lóbìnrin àbúlọ́kùnrin ẹni ẹ wá ṣaláìsí but àbúrò ẹ yẹn òun jẹ́ lẹ́sìn christian àwọn ọmọ tó wá sílẹ̀ téèyàn bá fẹ́ gbà wọ́n tọ́ lábẹ́ ní ṣé ó tọ́ lábẹ́ òfin islam pé kéèyàn ti àwọn ọmọ ẹlẹ̀ lábẹ́ èèyàn kéèyàn jẹ́ mùsùlùmí káwọn ọmọ ẹ máa ṣe kírísítẹ́nì wọn kéèyàn lè gbàrọ̀ àwọn bẹ́ẹ̀ tọ̀ ìbéèrè wa nìyẹn. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ́ríyà tẹ́nìkan bá kú ẹnìkan náà ni ó kú hmm. ìwọ tó kú lẹ́yìn ìgbà tẹ́ni tó kú kú nínú tó jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ òun náà ní kó mójútó àwọn ẹni tó ní tẹ́ni tó kú fi sílẹ̀. ayọkùnrin la ṣe ẹ má bínú sa ẹ lórúkọ yín o. nǹkan mi ètò ọlá abdulrahazi láti ìlú turkey. turkey ìbéèrè yín èmi pé ọlọ́run jẹ́ ká rí àwọn ọ̀pẹ lórí ẹ̀rọ. ẹ jẹ́ sá mo fẹ́ béèrè lórí àtúgbọ́ nípa nínú program tó kọjá nítorí àwọn ènìyàn sọ pé wọ́n tó ń gbé kí òótọ́ fún mùsùlùmí láti máa jẹ́ bọ́n àwọn kan ẹ fún wọn kọ àlàyé ẹ sọ pé ẹ gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá pé kò tọ́ fún mùsùlùmí láti máa jẹ kí ni. àwọn fúnṣẹ́ ẹ̀ nìyẹn ti tọ́kì tọ́kì chicken ẹ̀ eh. látàrí pé àmọ́ bí wọ́n ṣe ń pa wọ́n. ṣẹ́gun wá fẹ́ bẹ̀rẹ̀ sí pé a rí àwọn kan ẹ̀ eh, pé wọ́n kọ aláìsè yàtọ̀ síbẹ̀ àtọ́ a rí àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n kọ aláṣọta sí. Mm-hmm. wọ́n ní kí béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ wa pé pẹ̀lú àwọn ìkẹta rí i ṣé ó tó ọ̀nà fẹ́ palima bí jẹun léyìn àkọ́kọ́ sá. ìbéèrè mi kejì ni pé a lè lè ṣe sọ láti jùmọ̀ àtẹnu ìgbà yẹn. Mm-hmm. ọ̀ ẹ tó wá bẹ fún àwọn èèyàn wa àwọn ìyá wa bíbá ẹ̀ ní pé tí ìmáàmù sábà tí ò tán tí màá bá ti ń sálámù wọn náà máa bá ìmọ̀ kálámù pẹ̀pẹ́ tí wọ́n bá sọ pé asọ́lámù àríkọ́ ṣùgbọ́n kó tó wí délẹ̀ àti mm-hmm. bá wí wọ́n bá wí wọ́n bá yí ojú sí apá ọ̀tún lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n á tún bá yí ojú sí apá òsì ó ti parí. wọ́n á ní kí ni kí lójú kí islam ìpele wọ́n wà ní fàmù. alhamdulilayi ẹni tó mọ ìyá rẹ̀ kú tó fi àwọn ọmọ sílẹ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ tó fi sílẹ̀ yẹn bàbá wọn tó kú kìí ṣe mùsùlùmí irú ìtọ́jú wo ló yẹ kí wọ́ tó kú kó ṣe fún àwọn ọmọ nínú ìtọ́jú tó yẹ kó ṣe fún àwọn ọmọ òun náà ni ìtọ́jú tó péye ìtọ́jú tí ò ní jàǹbá nínú òun náà ni pọ́ tọ́ àwọn ọmọ yẹn nítọ́ mùsùlùmí nítorí káwọn náà lè bá ṣe islam kò pé ọ rárá kó máa tọ́ àwọn ọmọ ní títọ́ tí wọn ò fi ní jẹ́ mùsùlùmí nítorí yóò padà di ìbálẹ́jọ́ fún ọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàn kó kúkú pa àwọn ọmọ yẹn tì ẹlòmíì kó wọn máa ṣe yun lópin ìgbà tó bá pé mùsùlùmí gidi bá nìwọ títọ́jú àti fífi àwọn ọmọ yẹn lé orí ìlànà tẹ̀sìn Islam ìní nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ abẹ́ Allah kó so ní rọrùn fún un. ẹni tó béèrè láti tọ́kì wọn làwọn gbọ́ bá a sọ nípa àwọn ẹran tá a máa ń pa tá a máa ń kó sínú fírísà eléyìí tó jẹ́ bí àwọn tọ́kì tá a máa bá ṣe pa àkàn sọ pé àmọ́ bá ṣe pa ni àmọ́ pé ninety nine point nine percent rẹ̀ wọ́n pa gbọ́nà islam nítorí pé àwọn lóyìnbó kò sí ń tọ́ka àwọn islam kìnnì kí ni fi ṣe so àwọn máa ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́kì yẹn wọ́n máa ń kó wọn dà sórí electric slate hmm. electric slate yẹn táwọn ẹran yẹn bá ti dórí rẹ̀ wọ́n á síná fún wọn lẹ́ẹ̀kan náà hmm. gbogbo wọn á kú dànù hmm. kódà màálù lásán tó bá pa ń lo òyìnbó kò lè jọ́nà islam tó bá gbà wọn òyìnbó lọ pa o so wọ́n máa ń gbé lọ sí abattoir àmì tẹ́ntẹ́ ń pẹran wọ́n wàá sún màálù yẹn síwájú olùrin ńlá tó bá déwájú olùrin ńlá yẹn wọ́n kàn sí iná fún olùyàn ni mm. tí olùyàn bá ti dédé débi orí màálù yẹn yọkàn gbani gbàm àgbákù ni so tí màálù bá ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń tẹ̀jẹ̀ ara rẹ̀ so làwọn sọ dẹran tí wọ́n máa jẹ akramakumullah islam kò fara mọ́ gbogbo eléyìí báyìí mm. islam ti ṣe ìlànà fún wa nípa bá a ti máa dúnra mm. tí ẹran yóò fi máa jẹ nǹkan tọ́tọ́ láti jẹ ṣùgbọ́n àmọ́ yìí pé láwọn ìlú òyìnbó yìí náà àwọn mùsùlùmí púpọ̀ pàápàá jùlọ àwọn organizations kan wà tí wọ́n ti ń gbìyànjú lóríṣiríṣi hmm. láti máa pa ẹran nítọ̀nà Islam hmm. ṣùgbọ́n pàṣẹ́ntéèjì ẹran tí wọ́n ti ń pa sáwọn ẹran tó wà lórí àtẹ kò ṣeé wí hmm. ó kéré ó kéré ó kéré jọjọ ó kéré jọjọ torí ẹ̀ náà là ń fi sọ pé ẹran tó o bá ti mà dájú pa mùsùlùmí wọn pa lọ́nà ti islam má jẹ má jẹ even ga ní àwọn Europe, european countries àwọn èèyàn máa lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ àwọn alápàtà tí wọ́n máa wá kó ẹran tán pa lọ́nà ti islam yẹn sí lọ́dọ̀ tó fi dórí àwọn òyìnbó tí èsè mùsùlùmí mm, mm. torí báwọn náà mọ̀ pé ẹran tán bá dúró lọ́nà ti islam ó máa ń dùn lẹ́nu yàtọ̀ mm. sí ẹran tí wọ́n dúró lọ́nà ti èsè ti islam torí ẹran tán dúró lọ́nà ti islam wọ́n á dúnbù rẹ̀ lọ́nà tí ẹ̀jẹ̀ yẹn ó ti jáde hmm. tí ẹran tí ó wàá wà ní nǹkan tó ṣe pé ọmọ ó fresh hmm. yàtọ̀ sí ẹran èyí tí wọ́n dúgbọ̀nà tó takoto Islam hmm. tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ńlẹ̀ ní ọ̀gán mẹ́ran lára wọ́n mọ̀ wá wọ́n tà lórí pẹ́ran náà ló wúwo bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ náà sì tún kùn so eléyìí ń jẹba torí ẹ̀ tẹ́ bá ti mọ̀ dájú pẹ́ran yìí wọ́n kọ halal meat sí àbí halal halal slaughtered meat so tó máa ti kọ́ sí la tá a sì mọ fáwọn tán kọ́ sí kì í sì kí wọ́n fẹ́ fi jàǹbá wa kò sí nǹkan tó burú mbẹ̀ ẹ ra kẹ torí pé jàǹbá tó máa wọ ọbẹ̀ ńgbà mi hmm. lápèjúwe ní asaudiya wọ́n kó ẹja wọ asaudiya látàwọn lóyìnbó wọ́n wá kọ sí ara ẹja yẹn pé asmaakum madbuhatun bi tariqatin islamiyya àwọn ẹja yìí adúmbù wọn lọ́nà islam ah, wọ́n adúmbù ẹja tẹ́lẹ̀ náà ìyẹn ni pé ńgbà wọn ti rí i pé àwọn mùsùlùmí ò ní jẹ mm. gbogbo ẹran tó bá ti wá lọ́dọ̀ àwọn báwọn ṣe máa dù wọ́n lè bá àtún rẹ ẹja yìí ẹja sọ pé adú lọ́nà islam àwọn edu ẹja tẹ́lẹ̀ náà mm. torí pé islam gbà pé ó lè jẹ ẹja láàyè mm. ẹja tí ò ti kú so bọ́ bá lè máa jẹ́ láì láìsí tí náà bá ti láìsí tí náà bá ti ní wọn kò tó hmm. wàhálà ń bẹ̀ hmm. ilé ìjẹba hmm. ọ̀nà àti parí jùmọ̀ abáyé ní Turkey so ṣùgbọ́n àwọn ṣàkíyèsí pé àwọn mùsùlùmí ní Turkey torí mùsùlùmí ló pọ̀ jù ní Turkey so tí wọ́n bá sálámà tí lè máa ń bá ti ń sálámà pé asalaamu alaykum wa rahmatulah lẹ́yìn tí gbogbo jama ṣe asalaamu alaykum lẹ́ẹ̀kan náà papọ̀ pẹ̀lú. wọ́n máa bá ìmáàmù ṣe papọ̀. sòwòsẹ́ eléyìí lọ dáa tó ni àbí akọ̀dá tó mm. kọ̀dá tó ẹ jẹ́ kí ìmáàmù parí sálámà tiẹ̀ pátápátá kẹ́yìn tó kẹ́ tó bẹ̀rẹ̀ tì í sọ eléyìí. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. wa aleykum rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni hamzat dikola láti ìlú abidjan. ìbéèrè yín. láti àwọn òṣèlú wọ̀nyí ìbéèrè mi ni pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a máa gbé òkú ẹni tó ṣe aláìsí kẹ́kẹ́ àti mọ àwọn fámìlì rẹ̀ ó lẹ́tọ̀ọ́ ká gbé lọ sí alamok ká gbé lọ sí mọ́ṣúárì òkú tó kú tó jẹ́ mùsùlùmí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká gbé lọ sí mọ àwọn fámìlì rẹ̀ náà. ọ̀dà ó ti yé. alhamdulilayi ẹnì kan bá ti kú tá a bá tó mẹni tí ọjà ni òkú yìí. Hmm àwọn ẹni rẹ̀ náà ni ó ṣíwájú tá a fi lọ gbé sí hmm. ẹnìkan kú ní ìsàn àmẹ́ni ẹni tó jẹ́ àkànní lọ gbé sí nítorí pé àkàntì rí pé mùsùlùmí ni fẹ́fẹ́ dá wà lálẹ́ hmm. a máa wá wá ẹni tó ti kú ká hmm. àwọn ò ní mọ̀ pé ó ti kú wọ́n sì lọ́ọ́ máa kú ọ̀yájọ́ mánu lọ bẹ́ẹ̀ ni ẹni ẹni tó kú bá ti mọ̀ pé ni àwọn ti kú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi lọ gbé nǹkan wọn sí so a gbọ́dọ̀ wádìí ta lẹ́ni rẹ̀ àwọn atalè yá rẹ̀ hmm. torí àìsófin àìsíjọba ni kéèyàn kàn kúta ìkú ká ti lọ sí hmm. láì jẹ́ pa amẹ́ni rẹ̀ tọ́jú èèyàn rẹ̀ gangan fún lè mọ̀ pé èèyàn àwọn ń kọ́ o ó ti kú hmm. torí rẹ̀ kẹ́ gbé lọ síbi tí ara rẹ̀ ò ti ní bàjẹ́ tẹ́fì tètè wádìí àwọn ẹni tó bá ní òun náà ní islam pè lọ sídìí rẹ̀ dábàá tó wá rẹni tó ní lẹ́yìn gbogbo wádìí sọ́tún sósì gbà náà lá lọ gbé sí àmọ́ àlámì kan lọ́wọ́ tó fi jẹ́ pé tá a máa ń béèrè pé ẹni tẹ́ lọ sin báwo lórí àwọn náà fi lè ṣàlàyé pé báyìí báyìí báyìí lórí táwọn náà fi dá mọ̀ pé èèyàn àwọn ni. Hmm. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. salaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alo. à ń gbọ́ yín o. alo. àwọn ò gbọ́ wa nù ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé wá àsìta gbangba lẹ́yìn tí ọjọ́ ti ẹ̀ka tìlú ìbàdàn yóò tún wáyé ní ogúnjọ́ Rabiul Awwal fourteen forty four AH ejirọ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá twenty twenty two bàkàtàbíyà ní ọjàba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ Sheikh Dr. sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ ọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni wọ́n central mosque láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ lọ́tùlá sunday inshallah tí í ṣe ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní ìtẹ̀síwájú tíra Ma'arijul Qabul àwa tí a bá ń gbọ́ nílùú ìbàdàn báyìí kí a máa fi tó àwọn tí kò tí ì gbọ́ létí ẹ lórúkọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. salaamaleykum. ẹ lórúkọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ẹ ló lọ́nu sọ̀rọ̀ látọ̀yọ̀. ẹ ló kọ́ alórúkọ. ó kọ yín. ibrahim lórúkọ mi. Mhm, ẹrú ọlọ́run náà gbogbo wa ìbéèrè yín. <laughs> naam ìbéèrè mi lọ báyìí mo kí dọ̀tún wa. naam. Eh, ẹnì kan tó jẹ́ ní tó lẹ́tọ̀ọ́ sí yàn tó wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tẹ́ pé èèyàn dẹ̀ jọ àwọn ọmọ ẹ̀ lọ. Mhm. èèyàn lèèyàn ṣàmójútó gbóńtọ̀ ṣe ìgbà tó yá ni àwọn tó jẹ́ fámìlì òǹtọ̀hún àti àwọn tó jẹ́ ọmọ náà dé pé àwọn fẹ́ máa gbé ẹnì yìí lọ síbì kan láti lọ ṣe ìtọ́jú ẹ̀ ìbẹ̀rẹ̀ yìí náà kú síṣá so tí wọ́n tó wá gbàdúrà mi rí pé kí wọ́n tó gbé wọn kó lákàtà kìíní mùsùlùmí mo mọ̀ ọ́n sí mm-hmm. tí mo dẹ̀ máa ń ṣàdá fún lẹ́gbàá lọ́ti kú. Mm-hmm. láìpẹ́ yìí ni ọmọ wa ń ṣàlàyé fún mi pé ah ẹ̀gbọ́n mi a dẹ́sẹ̀ sí mi o ibi tí a gbé màmá lọ nígbà tó ń ṣe tó máa jẹ́ pé ọlọ́run nígbà ń ṣe ń bẹ̀ ó yàtọ̀ sí lánàá islam gidigbe gidigbe. Mm-hmm. wọ́n á ṣe mo ṣe lẹ́tọ̀ọ́ láti máa fàdúrà ránṣẹ́ sí wọn àbí ìfúnlẹ̀ bẹ́ẹ̀. ó ti yé wọ́n ti dá ọ̀rù rẹ̀ lónìí. lónìí náà ni. tó bá jẹ́ pé màmá yẹn ó sì wà conscious tó ń fi gbé lọ tó náà bá wọn lọ́wọ́ sí i hmm. ajẹ́pọ̀ ti di kẹfìrí. Hmm. àmọ́ tó bá wà unconscious kò sí pẹ̀lú làákà ẹ̀kọ́ máa ń ti ń lọ ọkọ̀ máa bí táǹgbò ń lọ dípò pé olùmọ fọwọ́ sí ń fọwọ́ sí i hmm. so ẹ ṣàṣìṣe pẹ̀lú sísàdúrà fún wọn. so tẹ bá wádìí báwo ni màmá ṣe wà tán kó tó gbé wọn lọ sọ́hún sáwọn náà fọwọ́ sí i. hello hello ẹ ń bẹ lójú òpó ẹ ló kọ o ìyá wọn gbọ́ wa ẹ ló kọ o aleykum salaam wa rahmatulah ó kọ yín ó kọ yín o láti ìsẹ́yìn ìbéèrè yín. ní ohun tó ẹgbẹ́ mi ni pé ń dájú máa ń lọ́wọ́ ń kírun. Mm-hmm. ẹ̀dọ́ jẹ́ alimọ̀ azim èso ọ̀sẹ̀ kọ́mọ̀ rẹ̀ kò sẹ́ni tó lè fún un gbọ́ ọ́ ṣètò kọ́ wọ́n ti máa ń gbọ́ ibi. pé kí wàá lẹ lè ṣe sí kí lẹ lè ṣe sí àbí. mo máa ní ṣé tí kẹ́wọ́n bá dóra da sí ìwọ̀n yẹn wà á ẹ̀. ti yé. tó ti lálàáfíà. na ayakun lọ ṣe ẹ lọ kọ́ o waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. àmì náà làwọn ń sọ̀rọ̀ láti Benin. láti Benin Republic ìbéèrè yín ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé àkó ni ẹni máa kí òun dùá ìgbà ni àkó láti dùá wọlé. ẹja mẹyọ kan ohun tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ pè wọlé padà ẹ má bínú ọjọ́ ti lọ ní o ṣẹ gbọ́ ẹ má bínú. ẹni tó pè láti sẹ́yìn tó ní tí ìkọ́mọ̀ bá dúró déédéé sísọ láti lè dúró déédéé hmm. ìkọ́mọ̀ àìdúró déédéé rẹ̀ pé kí sọ́lá tó má dúró déédéé ṣùgbọ́n a fi ojú tẹ́ńbẹ́lú kọ́mọ̀ so a gbọ́dọ̀ máa mójútó bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́nu gbogbo ìjọsìn wa gbogbo torí pàànàbí sallallahu alaihi wasallam máa ń bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ pẹ̀lú ìkọ́mà hmm. nígbà táyìn bá ti mọ̀ pé ẹni tí ń ṣe ìkọ́mà lọ́dọ̀ yín kọ́ máa ṣe kí ni tó burú láti jẹ́ pé lè máàmù náà lẹ́ẹ̀bà sọ orú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí hmm. bàbá ìmáàmù ẹni tí ń ṣe kọ́mà yọ ọ̀ máa ṣe ẹjẹ́ mi ọ̀ máa ṣe hmm. kí ni tó burú mbẹ́ so náà fúnra rẹ̀ tí wàá sì rí pé wọ́n máa ṣe kò sẹ́ni tó béèrè láti Republic of Benin wọ́n nígbà wọn ni sọ̀látọ̀ bọ̀há máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti parí àṣùbà tóòrùn bá yọ hmm. tóòrùn bá yọ tó gbéra sókè hmm. ní àwọn àwùjọ tiwa lónìí bíi ká sọ pé aago méje kù ìṣẹ́jú mẹ́wàá aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àkókò bọ̀há ó ti bẹ̀rẹ̀ tó hmm. máa ń lọ bí iṣẹ́ tó ń kánjú ó rí i pé o lè ṣe sọ̀látò dọ̀ha kó tó jáde ó ṣe sọ̀látò dọ̀ha rẹ̀ nígbà tá aago méje ọba fi lò lẹ́yìn aago méje kó ń lọ gba fi ṣẹ́ lọ. nírú benin yẹn náà kò lè sí àtọ̀ lọ púpọ̀ sọ̀rọ̀ tó bá yẹ pé máa ń ṣe àṣùbà aago márùn-ún ààbọ̀ hmm. lápòjúwe ń ṣe kọ́ so nígbà tó bá fi fẹ́ di ní nǹkan bíi agogo mẹ́fà hmm. so ti ń yọ ní hmm. so aago méje kú so inshallah ó ti tó àsìkò tẹ́ máa ṣe sọ̀lá tó bọ̀ ha. ní àlẹ́ mọ́ rẹ̀ ṣe wọ́n ní ọ̀nà wo ni rìbá lè fi wọ nǹkan tí à ń fowó rà bíi recharge card ẹ nísìnyí tí ẹ̀yin ọba lówó nínú fóònù yín àwọn oníléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní yáwó mm-hmm. má bẹ̀rù pówó rẹ̀ tán yáwó tó mm-hmm. a máa a máa fi àádọ́rùn náírà san ọgọ́rùn náírà fún tó mm-hmm. àádọ́rùn náírà ni àsìkò tá a fún àmọ́ ọgọ́rùn ló fi san rìbá ti wọ̀ bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà mọ̀ yá àádọ́rùn fi san ọgọ́rùn nù. Hmm. islam ṣe lè wọ̀. ẹ mọ̀ pé ní tí ń ṣe lè ṣe richard card àbí nǹkan kan àbí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ kí ló kàn án pẹ̀lú islam hmm. àwọn fẹ́ jèrè ni hmm, èrè wọn bá já ara mù ń bọ́ bá dá kìyàmù láàmú ìyànjú. <laughs> jazakumullahu khairan sheikh ọkọ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọn ṣe agbátẹrù rẹ kí Allah kó bá fi san lẹsùn lórí láyé àti lọ́jọ́ àgbóǹjẹlẹ kìyàmù ọkọ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀jọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́gùn ọ̀jọ̀ kan láti gbà yí wá ọkọ̀ pàtàkì lọ́wọ́ abu aisha broda ismail afanudin àti broda abdulwadud tí wọ́n ti yọ ọkọ̀ wọn ní wàjẹ́ wa jazakumullahu ọ̀làdùn ọ̀làdùnní bẹ̀rẹ̀ lóko mi ò títí ọjọ́ méje wọn insha allah assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. المميت الحي